lọ́kọ̀ tí ó fi fún un. ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa o ká sọ̀ra fún zina o tẹ́ bá wo àwùjọ wa àwùjọ ọmọnìyàn ni mo gbà lérò kì í ṣe àwùjọ Yorùbá lásán àwùjọ ọmọnìyàn ti bàjẹ́ lónìí látàrí bí zina bó ti ṣe di tọrọ fún kálí lọ́pọ̀lọpọ̀ àwùjọ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ iná làwọn bàbá tí wọ́n bí wọn ni wọ́n bí wọn gbọ́nà zina nítorí wọn lọ fẹ́ àwọn ìyá wọn lọ́dọ̀ bàbá tiwọn ní sùlọ́kà ọwọ́ kóbìnrin kan ya pọ́ǹtọ́ iná ni wọ́n ń kira wọn mọ́lẹ̀ náà ń bára wọn sùn ní bá sì ń doyún irú eléyìí wọ́pọ̀ gan láwùjọ wa ẹ rí i pé tí wọ́n bá ń sọ̀rọ̀ pé obìnrin kan wà virgin ìbálẹ̀ rẹ̀ ń bẹ́ńbẹ́ kò ṣe zina ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin ọmọ ẹ̀yìn mú tóbìnrin kan sì tún wà téèyàn lè bá ń lé má wọ́n pọ̀ téèyàn lè bá ń lé torí pé ayé ọ̀bàjẹ́ tó bó ṣe lérò ńgbà tó ṣe pé ń bàjẹ́ nìwọ níbi wọn náà lọ ń bàbí wọn jẹ́ ìdí inú tí wọ́n fi ń rò pé tóbìnrin kan sì sẹ́kù mà obìnrin tó pọ̀ jù tó fẹ́ pọ̀ jù ọba wọn lé nítorí pé ìbàjẹ́ náà bó ti ṣe pọ̀ tó wà alhamdulilayi àwọn ẹni tó ń ṣọ́ra pọ̀ ju ẹni tí ò ṣọ́ra lọ ìdínú ẹ rí i pé látàrí pé a fẹ́ ṣọ́ra àwọn ọmọ wa wọ́n jẹ́ mùsùlùmí ẹ rí i pé wọ́n gbọ́ tọ́lọ́ wọ́n tẹ̀lé wọ́n ń wọ jìlbáàbù aṣọ gbàgẹ̀rẹ̀ kódà ọ̀n bẹ nínú àwọn ọmọ mùsùlùmí bìnrin tí ò tí ì lọ́kọ títí ń bojú tẹ́ ẹ̀ máa tún máa jìlbáàbù ni abánigbọ́sọ̀ ẹni pamọ́ ni gbogbo ẹni tó bá sì róbìnrin nínú hijab tó wà nù jilbab ìtumọ̀ rẹ̀ ni pé mọ́tì ẹ̀sẹ̀ ìsìfì lọ́kùlọ̀ lọ mí àfi tó o bá fẹ́ tẹ́ mọ́tì ìsìfì lọ́kùlọ̀ lọ mí àfi tó o bá fẹ́ tẹ́ ìtumọ̀ jilbab ni yàtọ̀ sẹ́ni tó sì dìílẹ̀ àbí tó wọ sọ̀kan tó ti yọ ìdí rẹ̀ sílẹ̀ gbogbo ẹ̀ wọ́n á yọ sílẹ̀ bàǹbàǹbàǹbà wọ́n á pè pé báwo ni yà pàdé níbi báyìí wọn á lórí ẹ dàrú ni wọn ní à tiẹ̀ lọkọkọ dàrú nítorí pé títí ọba dàrú ò ní polówó ọjà ìyá lè gbé búrẹ́dì sórí kí wọ́n lé lè ló lọ ń tà kọ́ máa bínú bí torí pé wọ́n yẹ fi búrẹ́dì ṣe fáǹsì búrẹ́dì ṣe gèlè ẹni tó bá gbé búrẹ́dì sórí ìtumọ̀ rẹ̀ ni pé mò ń tà ìwọ náà ní ti o ti sí gbogbo òdílẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ à ń ta bàǹbàǹbàǹbà wọn á ní jẹ́ àpàdé ń bí báyìí ṣèbí ń tọ́ ń wá náà nu wá lórí ẹ lọ́dàrú ní àti ẹ lọ́kọ́kọ́ dàrú kótó dipo mọ́tò náà dàrú so yàtọ̀ sáwọn ọmọ tó ti pa àwọn masha Allah la quwwata illa billah wọ́n wọ jilbab tọmọ pé wọn náà lára náà ní ìsìyàwó lọ wá èwo ló wù ọ jù kódà kó bàbá zina Kọjọ mò zina èwo ló wù ọ jù obìnrin tí ò ṣe zina rí ni ó wù ọ yàtọ̀ sáwọn olórí wọn ti dìde ẹ̀mọ́ tó máa ti yorùbá mi sọ pé di apẹ̀rẹ̀ wọn ò lè dá mi sínú apẹ̀rẹ̀ kó dùn àbẹ́rẹ́ rí ń bẹ̀ torí bá wọn ti máa ti ń ṣe zina ti ń ṣe zina ti ń ṣe zina ó lè padà hàn sí ọ nígbà tó bá wọlé ọkọ tán pé gbogbo bẹ́ẹ̀ bá ṣe ṣe tó kò ní doyún kò ní doyún ọmọ jò dànù ni torí gbogbo òdi wọn ti yá fún wàlà hawla wàlà quwwata illa billah obìnrin ti ń bóra ti ń wọṣọ ipò ń sẹ́sì téèyàn bá fẹ́ fẹ́ ó ń bùkátà kéèyàn gbọ́n pọ̀ bóòlù ti àpúròchẹ̀ bó ló ṣe bá sọ̀rọ̀ tí ó fi gbọ́ tí ó fi gbà tó fi ní tẹ́ kọ fàtẹ́tẹ́ dì tonti pé ọfẹ sọ fún pé mo fẹ́ fi ọ ni o ó tún máa ronú ọ̀nà onígbègbà ó tún lè nídìí káwọn consultant kan kọ́kọ́kọ́ ọlọ́gbọ́n bó ló ṣe bá sọ̀rọ̀ yàtọ̀ sáwọn ẹ̀ gbogbo ètò èsì ti ń kùn ṣé èsì ń kùn kan ó tẹ̀sẹ̀ nídìí bọ́ ọ̀sẹ̀ fẹ́ wò ó wọ́n ti ẹ̀ pé bó o ni so free àbó free so àmì ìtí wọn ti bá bọ́ ọ̀ mọ̀ bóyá ó ti lọ́kọ bóyá kò tí ì lọ́kọ ọmọ ṣọ́ra ha tó ètò da nìyẹn eléyìí ń bẹ nọ́ọ̀nà tá a fi lè ṣọ́ra fún zina láwùjọ wa àwọn mùsùlùmí wọ́n gbọ́dọ̀ jẹ́ pé wọ́n múra ní ìmúra tẹ̀sìn farama àwọn bàbá àti màmá wọ́n ran àwọn ọmọ wọn lọ́wọ́ o ẹ ran àwọn ọmọ yín lọ́wọ́ tó fi máa múra bó ṣe bẹ́sìn mu o ẹ ra jìlbáàbù fọmọ yín aṣọ gbàgẹ̀rẹ̀ láti orí délẹ̀ kéṣe láti èjìká délẹ̀ láti orí délẹ̀ sọ pé tó bá ti gbé sórí báyìí ń lọ lẹ́nu ó ní oníjẹ́ kó wọn mọ bó nídìí rẹ̀ rí yàtọ̀ sí aṣọ tá a gbé sí láti èjìká tọ́lá aṣọ tá a bá gbé sí láti èjìká yóò fi ṣe pùdí hàn àyàfi tó bá jẹ́ lambu lambu kọjá sísọ àmì ètí ń bọ̀ látòrí kò lè fi ṣe pùdí rẹ̀ hàn eléyìí wọ́n ń pè ní jilbab wọ́n yẹn sì dá jìlbáàbù ń fáńsì lẹ́vù tẹ́kí wọ́n wọ́n ó ti àyà rẹ̀ yóò fún wọ́n ó ṣèdí rẹ̀ yóò fún nígbà tí máa wá ń lọlẹ̀ ọmọ wa fẹ̀ lórí kíni a'udhu billah jìlbáàbù ni wọ́n pè ẹ̀ràn àwọn ọmọ yín lọ́kọ́ máa wọ̀ àpọ́nlé bẹ́ẹ̀nbẹ́ fẹ̀yìn gan alára àti ìyẹ àtẹ̀yẹ lọ́mọ yín ọba lọ́lé ọkọ ìrántí pé tí ìyá ọ̀yà yá àdánù tí bàbá náà ya bàbá òfò tí wọ́n wá máa lé ọmọ ká yà sọ́tọ́ lọ fẹ́ wọ̀n àwọn ò lè gbà ń wọn. wá máa mú sísọ́ọ̀sì wọ́n máa gé jìlbáàbù wọn máa lára abẹ́fẹ́lẹ́ ń bẹ lápò ìyá ń gbogbo gbà yà wọ́n fi ya jìlbáàbù wọn máa ìyá mi ọ̀wọ́rú ẹ̀ mi náà ọ̀wọ́rú ẹ̀ wọn ò lè jẹ́ kọ́mọ̀ kọ́ ọ̀wọ́rú ẹ̀ ẹ gbọ́rọ̀ ìyá rẹ̀ jáde ẹ̀rí ìwọ́n fi ń fa adìẹ ta yín jojúmọ́ yìí ìyá ẹlòmíì ọ̀jáde ẹ̀rí láyé pàmánà ni ẹran tó ga jù tíyà rẹ̀ jẹ́rí láyé pàmánà ni ìwọ́n sì ń ja díẹ̀ ńdojúmọ́ ọmọ rẹ̀ wá fẹ́ sẹ́sìn wá nítorí pé ìyá rẹ̀ ọ̀wọ́rú aṣọ rí oníjọ́ mọ́ ọ̀wọ́ àwọn irú àwọn ìyá yẹn àdáwò ni wọ́n o irú àwọn bàbá bá yẹn àdáwò ni wọ́n wọ́n wá fọmọ wájú wọn sọ́dọ̀tà ọmọ ọmọ bípè sùn ọmọ bípè jì lórí ikú ọmọ wọn fẹ́ sìn lọ tọmọ wọn bá sì rí òhò inú wọn máa dùn ni yọọ máa sọ pé nìyẹn <laughs> kúdí nìyẹn ó náà ti dọ́mọgé àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin bàbá tí ọ̀gbádùn kudi ti di ọmọge ẹ gbẹdi rẹ kẹ lọ máa ta ẹgbẹ sáàrin ìgboro baba kudi kudi ti rin wò wò torí ẹ tá lẹni tá ní kó pọnmọ rẹ lé tá lẹni tá ní kó sọmọ rẹ lọ́jọ́ lọ́nà tó fi jẹ́ pé ńjọ́ tó bá fẹ́ báyìí ẹ gbàyè ẹ gbẹyẹ torí ẹ ẹ jẹ́ káwọn ọmọ yín kó wọn máa wọ jìlbáàbù ẹ bí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe yọ ọ̀rọ̀ kọ ni yọ ọ̀rọ̀ kọ ọkọ gidi gan ni ó rì ọkọ gidi gan ni ó rì. àbí ńgbà tí wọn náà wá mú ẹ tọ sọ fún ìyá rẹ kó tirẹ ní tọ fẹfẹ ìyá rẹ wá ló ń fẹ́ rí àbúrò mọmọ lọ báyà ìyá lọ fẹ́ fẹ́ yàwó ní gbogbo àwọn àṣà tí ò ní láárí wọn á ní kó mu àwọn òwò bó lè fẹ́ bó lè fẹ́ gbọrọ ìyá wa rí tọwọ jìlbà wọn á ní àwọn aláṣọ gbàgẹrẹ wọn fẹ́ wọn o wọn kíni kíni kíni wọn fi ṣe kíni wọn fi sẹ́yìn àwọn tí ò ní báyàn ṣiṣẹ́ tí ò ní báyàn gbálẹ̀ tí ò ní báyàn ẹrù lẹ fẹfẹ ni yọọ máa ràn ìyá ń fẹ́ ni tí wọ́n máa rìn òwò ni tí wọ́n máa pé ẹ ah, wọ́n kọ́kùnrin kan máa lórí lónìí ó náà tún lọ bú bọ́kùnrin lọ́la irú rẹ̀ ìyá ń fẹ́ torí ẹ eléyìí ń náà nà tá a fi lè sọ àwùjọ wa ń zina bákan náà a gbọ́dọ̀ gbìyànjú láti rí pé àwọn ọmọ wa kùnrin ti fẹ́ yàwó ni ni ká tètè ká tètè jẹ́ kó wọ́n máa níyàwó onídìí ká máa dágbà sí i gbàtọ́ sọ pé wọ́n ń bọ̀ pé àwòye ẹ̀mí o ẹ̀mí lọ́nlọ́n o tó wá lọ́ọ́ àwa kéré àwa sì kéré àmọ́ ẹ̀ kéré fún kọ́mọ fọ́mọ ọlọ́mọ lóyún ọkàn fọmọ mẹ́ta lóyún lẹ́ẹ̀kan náà ó sì kéré o ó kéré sí kó yàwó ọ̀daràn ó kéré sí kó ṣe zìnà torí ẹ̀ ìwọ́n tó wá pé di ń le o sì lè kóra ń o sì má ṣe.

ẹ gbogbo àwọn tó mú wa àwọn èèyàn radarada kan ni àwọn èèyàn játijàti kan ni bó wọn ti radarada kí lọ láì zun wa. náà ni wọn padà ní lọ́la. tó bákan náà kọ́mọ á sọ pé ẹ àwọn tó mú wa èèyàn dúdú ni wọn pupa sì là wa ọkọ tó gbogbo àwọn nǹkan kì í ẹ wọ́n tó ń lọ skul wọ́n sì wà lọ́ndrẹ́d lẹ́fún ní sọ̀rọ̀ sọ nísìn ok tó bá gbóyún ń kọ́ tó bá gbóyún ń kọ́ nítorí pé ẹ bá ti ẹ̀yin náà ń ọkọ ní kò sí wàhálà ẹ̀ ń sì fẹ́ kọ́ ọmọ yẹn parí skul ẹnu ẹ ẹni ni ọmọ yẹn parí skul àní kẹ́ ẹ má fẹ́ ra yín kò nídìí ẹ má fún wa bọ́ bá parí sukùl lẹ́yìn ọdún mẹ́fà ètò ẹ̀kọ́ parí lẹ́yìn ọdún mẹ́rin tó bá dọdún mẹ́fà tọmọ pétọ̀ ìgbà tí ẹbí ma ọmọ ilẹ̀ ń tọ́jú ló fi dọdún mẹ́fà bó sì dọdún mẹ́jọ náà ọlọ́run forí sí. so eléyìí túmọ̀ sí pé ìwọ ọ̀sá jẹni tó jẹ́ sábà sí nítorí wọn fẹ́ fàyọnù tọmọ rẹ fi wá ń ṣe zìnà. látàrí ó kéré ó kéré ó kéré ni síbẹ̀ ẹ̀ mọ̀ pọ́ mọ́ mi ó bí ma bíi méjì mẹ́ta mẹ́rin sí bàbá rẹ̀ lọ́rùn ti lọ lóyún wa táwọn ọmọ wọn máa máa jókòó bàbá ọmọbìnrin nígbà tí wọn ọ̀rẹ́ ni ti sí nígbà tí wọn ọ̀rẹ́ ni ti sí obìnrin wa dìdàkudà láwọn àwùjọ wa látàrí pé zina ti pọ̀ jù nígbà tó ń bá sọ pé ń tọ́pọ̀ ń ṣe zina ni tó bá dọ́dọ̀ rẹ̀ yóò sọ pé rárá máa gba etí ẹ̀ ojú rẹ̀ máa là sẹ́mi nìkan níjọ́ náà sàpé mẹ́rin a. ilaha illallah bí bí ìgbà tó ṣe pé ilé ìgbọ̀nsẹ̀ akramakumullah ilé ìgbẹ́ gan WC tí wọ́n bá yàgbẹ́ tán bẹ̀ sẹ́ni tó wọlé yọ fẹ́ wò gbẹ́ rẹ̀ yọ kọ́kọ́ clear rẹ̀ náà ni pé wo mi fẹ́ rí gbẹ́ ẹnìkíní wa yàgbẹ́ wọ́n flush ẹ̀ ẹnìkejì náà yà wọ́n flush ẹ̀ ẹnìkẹta náà yà wọ́n flush ẹ̀ ẹnìkẹrin náà wá dé òun náà tún kó tiẹ̀ sórí ẹ̀ ẹ pé ara yín ni. gbígbà tán fẹ́ gba abẹ́rẹ́ abẹ́rẹ́ gan wọn egúnyàn kan lábẹ́rẹ́ wọn egúnyàn méjì lábẹ́rẹ́ kan mọ́ báyìí wọ́n pààrọ̀ rẹ̀ ni eléyìí wàá parí eléyìí náà tó bẹ̀rẹ̀ eléyìí náà la ilaha illallah wọn wàá rẹ̀ ní títì bàbá tó wá yẹ kí wọ́n wá bẹ̀ ipe afẹ́fẹ́ ọmọ yín òun adẹni tí ń lọ bẹ̀bẹ̀ wọn á ní ọ̀rẹ́ mi ọba mi débì kan kí ló dé ẹ àwọn ọmọ ẹ̀ sìn <laughs> àwọn amúnikọ́lù ni ẹni tó ló fóun lóyún ká lọ bẹ́ẹ̀ ni ẹ́ subhanallah ọmọ òsè nìyẹn o ti kókun máa bá yà rẹ̀ tí wọ́n máa sọ pé ìbájọ ni àbáyọ tó bá pọ́ ọmọ bá gbọ́rọ̀ nǹkan òbí ọ̀bá lápọ́nlé ètò abanilọ́kàn jẹ́ bóńtì ẹ̀ ti jẹ́ àwọn wọ jèlúbáàbù ó tún wá sojú páíkó bí ó kọ ọ̀lú kan bẹ̀ wọ́n lẹ́gbẹ̀ẹ́ mi ná ó sojú páíkó páíkó ó wá ní ẹ bẹ́ẹ̀ ṣe ń wo olúwa ẹ̀ ní ìsìn olúwa ẹ̀ ti lóyún. ẹ́ kí ló lú ẹ wá bá débẹ̀ ẹ wọ́n tún olúwa ẹ̀ jẹ́ ni mo ní ah wo jìlbáàbù rẹ̀ ikọ̀ yẹ kọ́ wọ́ ma. torí tuma jìlbáàbù ni pé rí mi sá mi sí fúnra mi tí ó bá yé wo obìnrin tó ń wọ jìlbáàbù torí ẹ̀ ló sọ kọ́kọ́ yé mi lẹ́nu nígbà tí wọ́n kọ́ kó wálẹ̀ yorùbá yìí tí mo ń tilẹ̀ lárúbáwá bọ̀ ìwọ̀n arò obìnrin jilbab masha allah eléyìí kọ́kọ́ yẹn tún mashallah masha allah la kan ti kọ̀wé tipẹ́ nípa nàìjíríà ọkọ̀ kan fúnlẹ̀ yorùbá ọkọ̀ kan fúnlẹ̀ haúsá ń sọ̀rọ̀ islam wọ́n sọ àlébù kálukú tó rí tonti pé àgbà àgbọ̀rọ̀ rẹ̀ wọlé ń bò mí àmọ́ kásá nínú dáadáa tó ó ní gbogbo nàìjíríà táwọn lọ yìí àwọn ò rí ibi tóbìnrin ti bójú àfilẹ̀ yorùbá sẹ́wọ̀n pé yorùbá àwọn obìnrin wọn ti ń bójú tipẹ́ bó tilẹ̀ jẹ́ pẹ́ lómi náà lè má gbọ́ yé dáadáa bọ́ọ̀d wọ́n ti ń bójú tipẹ́ alhamdulillah akramakumullah ìwọ̀n àrò obìnrin tó bójú nítorí àrí ti ń bọ́kùnrin sọ̀rọ̀ mo wá ń béèrè pé ṣé ẹni tí obìnrin yẹn bá sọ̀rọ̀ sọ́kọ rẹ̀ náà ẹ kọ́líkì rẹ̀ ni wọ́n jọ wà ń sùkúù ni wọ́n ẹ ẹ dáìlà ẹ mọ̀túmọ̀ jìlbà ẹ mọ̀túmọ̀ bòjú àní rí mi sá èmi ò sí fúnra nù ó kì rẹ̀ nù rí mi sá mi ì sí fúnra nù torí ẹ agbọ kéésì pé kákan máa ṣe nǹkan ká máa kọ́pì láì jẹ́ pé à ń wádìí kí ni túmọ̀ ń ń ṣe obìnrin tó ti bóra rẹ̀ tó bó gbogbo ẹ̀ sọ́ra rẹ̀ sọ́ra rẹ̀ ok tó bá yẹ pé ẹni tó wọ jìlbáàbù nu ó tún bójú sọ́ra gbọ́wọ́ alẹ̀ tó síra alẹ̀ ọ sọ́ra àbọ̀ ní sọ́ra wà sọ́ra bàjẹ́ ni torí akramakumullah nígbà tó bìnrin wa wọ jìlbáàbù kò bójú o lọ́ba gbé lọ́ba ló ń lóyún ní máa wò gíẹ́ ọba ah, gbogbo èèyàn lọ́kàn jẹ́ ìwọ tó ń wọ jìlbáàbù tó dáa báyìí kí ni wọ́n wá dé jẹ́ tẹ̀sí ma pé mùsọ́là kan wà tẹ́minọ́lọ́jì kan wà inú ọmọ túmọ̀ rẹ̀ inú ẹ̀ túmọ̀ rẹ̀ lónìí o wọ́n ní brothers and sisters àwọn tani brothers náà rí ẹ ti tẹ̀síìrì rẹ̀ náà wọ́n lè sọ pé àwọn àti ń ṣe súnà sisters àwọn ti ń ṣe ṣe brother ṣe ń ṣe súnà kí nìdí rẹ̀ wá dé dìzínà sí ṣe ń tẹ̀lé súnà. ìwọ ìdí rẹ ti wá aráyè fún zina. a'udhu billahi minash shaitani rajim. sọ yẹ bẹ́ẹ̀.